الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال ما أسفل من الكعبين من الإزار ففي النار أخرجه البخاري ومعناه أن الموضع الذي يناله الإزار أسفل من الكعبين في النار أبو هريرة يباس يباس لكم ينور فو يباس داوة وصحابي النبوة محمد صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار وبنتين باو نسكتو tí ọba fi wá kalẹ̀ débi pọ́ tayọ kókósẹ̀ rẹ̀ ẹ gbogbo ìtọ́ tayọ kókósẹ̀ wọn nínú náà ni o mọ̀jẹ̀ wá ń yà náà o akhrajahu al-Bukhari al-Imam al lọ́gbà wa o wọ́n máa náà o afáàlẹ̀ rí tún máa ń tí àdéhùn yìí wí. أن الموضع الذي يناله الإزار أسفل من الكعبين في النار òun ni pé gbogbo ibi tí ṣòkòtò lọlẹ̀ dé lẹ́yìn kókósẹ̀ orí kókósẹ̀ ló gbọ́dọ̀ ti dúró ọ̀pọ̀ jù gbogbo ti sọ̀kalẹ̀ sísàlẹ̀ kókósẹ̀ nu ṣòkòtò tó bò ní olúwa ọjà ìyanu náà o ọmọdé ajíyà o. abdullahi bin umar lọ́nba àṣàlékún lọ́nà fáwọn àtúnwá àti bàbá rẹ̀ gbogbo àwọn sọ̀hábà nàbùwà muhammad sallallahu alaihi wasallam. قال مررت على رسول الله صلى الله عليه وسلم وفي إزاري استرخاء أنا مقجا نجد النبي وانجوكا صلى الله عليه وسلم ṣòkòtò tí mo wọ̀ kò lé dáadáa sọ̀kalẹ̀ ń bá tún sọ̀kalẹ̀ ń tún fà á. fàkọ́lá yá abdullah oníbà nàbì torí mi sọlọ sọlọ ànábì ní abdullah ọpẹ ló kọ rẹ̀ tí jẹ́ ẹrù fà ìgbà ọkà fásokòtòrí òkè o fásokòtòrí òkè o ẹgbẹ pàlà tẹbẹ sọlọ àlùsọlọ. fàrọ̀fà àtúhù à ìgbọ́n máa ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèfà ànábì ṣe mo bá bí a fa ṣòkòtò mi sókè bá nẹ́bi ti pa mí láṣẹ. thumma qala onígbà ni mo ṣe bẹ́ẹ̀ tá ànẹ́bi rí mi ànẹ́bi tó ní zid fà á sókè sí i fàzílì tú mo tún fà á sókè. fama ziltu ataharraha ba'du Ibn Umar ní láti dọ́tà ànẹ́bi ti kì mí lọ rẹ̀ yìí àti dọ́hùn lèmi kí máa sọ́ kí ṣòkòtò mi ọmọ máa wọlé o. فما زلت أتحراها بعد فقال بعض القوم ara àwọn tí ibùdó ọmọrù ń sọ̀rọ̀ yìí fún jọnà tí wọn ń gbọ́ fún pé ọkọjá lọ́dọ̀ ànẹbí ànẹbí orí tí ṣòkòtò mi lọlẹ ó nífa sókè wọn fa sókè tuntun nífa díẹ̀ sí i wọn wá béèrè dá ah, nígbà tí ń ní kẹ fà á yìí ibo lẹ fà á dé ìlà àyìnà ìmọ̀ pé yorùbá náà ní ìpè ìpéjú lálàá fìlà ẹ̀fà sòkòtò kù ẹ̀fà ọgbọ́dọ̀ láàlà o èèyàn má tún wá jìtá o má tún má wá sèǹtì ọlọ́run fẹ́ kó gbó ọmọ tó ní àfà sòkòtò òkè ní àfà sòkòtò òkè gbogbo nǹkan lọ láàlà o wọn wá gbé gbọmọ ọjọ́ náà pé ìlà àìnà níbo lẹ fà fàkọọlà ìlà àǹtọ́ọ̀fì fà kọ́ ó ní mo fà á títí dé dédàjì ojúgun mi mo fà á títí dé dédàjì gẹ́ni ìdajì ojogun mi akhrajahu Muslim alimami Muslim ló gbà àdéhùn wa tọ́ agbélé iná nù o àìgbọ́ gbòsè o yorùbá la gbọ́ mọ́ gbà ọ̀nà ọjọ́ ká àdámà o ọmọdé ajọ́ ká àdámà o gbọ̀ntọ́lọ́n bá ní ọ̀dà kọ̀dá ni o gbọ̀ntà nàbí bá ní ọlọ́run ọ̀fẹ́ ọ̀fẹ́ ni o ọlọmọṣà ṣe rọrùn fún wa o láti lè lo gbogbo òfin ọlọ́run tá a bá ń gbọ́ torí bẹ́ẹ̀ lóore wá wa o lóore ayé àti tàlùkìyàmà. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم عليكم السلام ورحمة الله Nàám. Bóyá ìgbèrò ní ok àti bí wọ́n ti parí operation wọ́n ti bo bo títí ẹ̀rí ìbéèrè àlfà ni pé ẹ̀ńdọ́sẹ̀sẹ̀ ṣe operation tí ó tún wá ṣe nǹkan oṣù tí nǹkan oṣù ti dá àti mọ̀ pé túláàsì bí nǹkan oṣù bá dé èèyàn gbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ wẹ̀ níwẹ̀ ọ̀ràn yàn omi ò sì gbọ́dọ̀ dé àwọn dókítà lómi ò sì gbọ́dọ̀ dé ibi tí wọ́n rán nínú ikùn rẹ̀ bó ni ó ti ṣe la yukallifu Allahu nafsan illa wus'aha ìgbà lágbára olúwa ọgbẹ́ kọ́ wa lọ́rùn ìgbọ̀n tí ó sì ní wá láà ìwà ní àfi ìnira kan nínú ẹ̀sìn torí náà nítòbìnrin yóò ṣe bọ́ bá rọrùn fún un kí ọwọ́ nǹkan kan tó lè so mọ́ dèdè ibi tí nǹkan wà tó ṣe pé ní yóò lè prevent kòmí ó débẹ̀ kọ́dà bọ́ dá omi sí gbogbo ara yòókù èyí ń la kọ́kọ́ torí pé nínú ṣẹ̀ríà bí nǹkan kan ọba ṣeé ṣe ẹnu tí ò ṣeé ṣe òun nìkan náà ni ò ṣeé ṣe kò pé kí nǹkan yòókù tó ṣeé ṣe ọmọ ṣèyàn ọmọ ṣe máa wò nǹkan ti yé ìyá nǹkan báyìí kan ò lè wẹ ọwọ́ ṣé ọkọ bẹ́ẹ̀ ó pé wọ́n má wẹ̀ ẹ̀sẹ̀ a nǹkan ń ṣe wọ́n lójú ṣé ọba ẹnu mu torí náà èèyàn wò báwọn já ṣé mo lè ẹnu bíi nìkan mo lè rí nǹkan kan tí èèbò eléyìí jẹ́nẹ́ra gbogbo kọ́dà àwọ̀tọ̀ fẹsẹ̀ ṣèṣe náà gbogbo ibi tí ọba rò pé omi bá débẹ̀ yọ jẹ́ fún ọ ọwọ́ nǹkan kan tó fi wé bàbá ti fi yún bàbá ti rí báwọn ṣe àwọn máa ṣe gbogbo nǹkan yòókù tó rọrùn fún ọ láti láti ṣe bí ọba wa fọ síbù bẹ́ẹ̀ ń kọ́ báyìí pé wọ́n ní òṣèṣe bẹ́ẹ̀ gbogbo ntí ọba jẹ́ ìwé ọ̀ranyàn ara ń tọ́lọ̀ nítorí ẹgbẹ́ táyà mọ́mú kalẹ̀ náà èèyàn ní jánábàlà kò lè wẹ̀ ọwẹwẹ ní ìwẹ̀ ẹ̀jẹ̀ ìbímọ kò lè wẹ̀ oníwẹ̀ ẹ̀jẹ̀ àìbọ kò lè wẹ̀ nítòkù tí ó ṣe náà ni pé fàtàyà màmú sọ̀rẹ́yìn dáhùn ọ̀yẹ̀ bá tí ó ṣe táyà màmú tí ó fi lè máa ráyè kí ìrọ̀ àmì ìrọ̀ alákọ̀ọ́kọ́ option tá àkọ́kọ́ tá a wí òun kéèyàn kọ́kọ́ gbìyànjú sọ̀rọ̀ lọ́nà ní ti àlágbára lòun ò pé kọ́ wa lọ́rùn kò pé kí á nẹ̀gílẹ́kì tá a bá ti kí ni tá a bá lágbára rẹ̀ o general sì ni kì í ṣe tìrú wọn ṣe operation nìkan gbogbo ibi téèyàn bá rí ká omi wọn ní bomi bá débi yóò sì jẹ́ palára yóò ṣe kìíní wá nǹkan kan tó lè fi isolate ibẹ̀ tí omi ò fi ní débi òun nìkan omi ọwọ́ adé gbogbo ibi tó kù jọ yẹ kí omi ó dé àmọ́ bọ́ bá nira débi pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ èmi ṣe dáyà mọ́mú yòókù Allahu ta'ala a'lam وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم